Audio Jungle. ẹ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sí kànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn àpapọ̀ ló ń dé sí ti gbòyìn ká tó mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbòyìn lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹgbọ́ kókó inú ìròyìn náà. àgbáríjọ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà àti àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣe ìpèsè ohun tí wọ́n ṣàmúlò lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti gbé iná wojú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà látàrí bí wọ́n ṣe ṣe àfikún owó iná mọ̀nàmọ́ná iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ló ti sọ di mímọ̀ wípé àwọn kò ní na àwọn afurasí tí àwọn bá gbámú mọ́ láti wá ọ̀rọ̀ kan wò lẹ́nu wọn látàrí làásìgbò tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers lẹ́ka ètò òṣèlú gómìnà Fubara ló ti gbéná wojú Nyesom Wike gẹ́gẹ́ bí ó ṣe lọ kó àwọn ènìyàn kan jọ ìjọba ìpínlẹ̀ Ondo ni wọ́n ti pagi ìkìlọ̀ fún àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ náà láti jìnnà rere sí ọ̀rọ̀ ètò òṣèlú lórí ọ̀rọ̀ yíyan olùbàdàn ti ìlú ìbàdàn àwọn àgbààgbà ni wọ́n ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ládọjà lórí ìgbésẹ̀ tó kàn arákùnrin kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ẹ̀bọ̀nyìn ló ti ṣubú lulẹ̀ lórí pápá níbi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù tó sì gbabẹ̀ sọdá sí àjùlé ọ̀run lẹ́ka ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà super eagles ni wọ́n ti já wálẹ̀ lórí tábìlì ìgbéléwọ̀n tí àjọ fifa ṣe gbé jáde ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa facebook gbàgede ìmọ̀ with aláwòye adébáyọ̀ lórí instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí youtube bàbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí youtube ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ìtura òróró kan òjọ̀kan bí a bá ṣe múlẹ̀ bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV bákan náà lórí ẹ̀rọ ayélujára tiktok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí tiktok àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́ Samuel Owóyẹmí lórúkọ tèmi àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ tó ń pèsè ohun tí wọ́n ṣe àmúlò lórílẹ̀‐èdè nàìjíríà àti àgbáríjọ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti gbéná wojú ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà látàrí bí wọ́n ṣe ṣe àfikún owó iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè nàìjíríà fún àwọn oníbàárà wọn tí wọ́n ṣe àmúlò iná fún wákàtí ogún káàkiri orílẹ̀‐èdè nàìjíríà wọ́n tẹnumọ́ ọ̀rọ̀ orí iná mọ̀nàmọ́ná ni ọpọ́n yóò sún kàn báyìí nígbà tí wọ́n ṣe ìkìlọ̀ wípé irúfẹ́ ìgbésẹ̀ yìí ni yóò rán àwọn iléeṣẹ́ tí ń pèsè ohun àmúlò lọ sí oko gbèsè àti pé òun ni yóò jẹ́ kí àwọn nǹkan máa gbé owó léré lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n sọ di mímọ̀ sí ìwọ́jú wípé gbogbo àwọn ohun ìgbésẹ̀ tí wọ́n gbé yìí láti ṣe àfikún owó iná mọ̀nàmọ́ná fún àwọn oníbàárà wọn yìí ni yóò jẹ́ ohun tí ó léwu lásìkò yìí fún àwọn oníbàárà tí wọ́n ṣe àmúlò iná káàkiri orílẹ̀-èdè nàìjíríà bí ẹ kò bá gbàgbé pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n fi ọjọ́rú àná kéde wípé àwọn ti ṣe àfikún owó iná mọ̀nàmọ́ná káàkiri orílẹ̀-èdè nàìjíríà níbi ìpàdé wọn pẹ̀lú àwọn oníròyìn ní ìlú àbújá bákan náà ni wọ́n ṣe àfikún ọ̀rọ̀ wọn lánàá wípé àwọn ìgbésẹ̀ yìí ló wáyé fún àwọn oníbàárà kan tí wọ́n ti ti yà sí ọ̀tọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kéde rẹ̀ lánàá ṣùgbọ́n ìgbésẹ̀ yìí ni kò dùn mọ́ àwọn àgbáríjọ àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò aládàáni àti àwọn akẹgbẹ́ wọn TUC ni kò dùn mọ́ nínú èyí ló jẹ́ kí wọ́n tako ìgbésẹ̀ náà wípé irúfẹ́ ìgbésẹ̀ yìí ni kò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ àwọn bákan náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní pé kí wọ́n tètè wá nǹkan ṣe sí ìgbésẹ̀ náà bí kọ́ gbogbo ìgbésẹ̀ yìí ni yóò mú kí àwọn iléeṣẹ́ tí wọ́n pèsè ohun àmúlò lórílẹ̀-èdè nàìjíríà kúrò lọ́jà ètò okòwò èyí tí yóò sì ṣe bẹ́ẹ̀ bu omi rin bí àwọn nǹkan yóò ṣe gbé owó léré káàkiri orílẹ̀-èdè nàìjíríà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn kò ní fi ìyà jẹ àwọn afurasí tí wọ́n bá gbámú mọ́ láti béèrè ọ̀rọ̀ kan tàbí ìkejì lọ́wọ́ wọn ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ACP Múyìwá Adéjọbí ló fi ọ̀rọ̀ yìí léde níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ amóhùnmáwòrán kan lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ni àwọn kò ní í ṣe mọ́ nípa fífi ìyà jẹ àwọn afurasí ọ̀dà ọ̀daràn tí wọ́n bá gbámú ọ̀rọ̀ tó sọ ní ìbámu ìṣẹ̀lẹ̀ àfurasí apànìyàn tí ó ṣẹlẹ̀ sí ọ̀gá ọlọ́pàá kan ní ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí Olúmúyìwá Adéjọbí ti sọ di mímọ̀ sí iwájú wípé àwọn ti ń ṣe àkíyèsí ara wọn báyìí níbàámu ìlànà òfin iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ọdún 2017 láti máa ṣe ètò ìfọ̀rọ̀wérọ̀ tí ó jẹ́ ojúlówó pẹ̀lú àwọn afurasí tí wọ́n bá gbámú láti béèrè ọ̀rọ̀ kan tàbí èkejì lọ́wọ́ wọn adétọ́bí sọ di mímọ̀ sí iwájú pé àwọn kò nílò láti máa fi ìyà jẹ àwọn afurasí kankan mọ́ láti lè rí ọ̀rọ̀ gbọ́ láti ẹnu wọn látàrí làásìgbò lẹ́ka ètò òṣèlú ní ìpínlẹ̀ Rivers gómìnà ìpínlẹ̀ rivers Siminalayi Fubara ló ti fi ọjọ́rú àná sọ òkú ọ̀rọ̀ sí ẹni tí ń ṣe alákòóso olúùlú lẹ́wà àbújá ìyẹn Sàn Wíkẹ́ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ rivers ó fi ẹ̀sùn kàn án wípé òun ló lọ ṣe bẹ́ẹ̀ kó àwọn ènìyàn kan jọ fún ìpàdé ìdúpẹ́ kan Nyesom Wike ló sọ ọ́ di mímọ̀ wípé òun kábàámọ̀ bí òun ṣe ṣe ìrànlọ́wọ́ fún gómìnà Fubara láti dé ipò gómìnà ní ìpínlẹ̀ Rivers níbi tó ti ń bá àwọn ẹni tí wọ́n jẹ́ alátìlẹyìn rẹ̀ sọ̀rọ̀ Wike sọ di mímọ̀ wípé Fubara ni yóò ṣe àfihàn àwọn ìwà ẹ̀tàn kan nígbà tí ó ń bá ṣiṣẹ́ láti lè jẹ́ ẹni tí yóò dé ipò gómìnà tí òun bá kúrò níbẹ̀ ìyẹ̀sán Wike wá sọ di mímọ̀ sí iwájú fún Fubara níbi tí ó ti ń bá àwọn ènìyàn náà sọ̀rọ̀ wípé ọ̀nà ṣì jìn èyí tí àwọn yóò sì gbé ọ̀rọ̀ náà gbà bákan náà ló sọ di mímọ̀ wípé lótìtọ́ lòdò ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń gbìyànjú láti pa ètò sí ọ̀rọ̀ áwọ̀ náà ẹni tí wọ́n ṣe gómìnà ìpínlẹ̀ Rivers ìyẹn Fubara ló wá ṣàfimọ́ ọ̀rọ̀ fún àwọn ènìyàn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ní ìjọba ìbílẹ̀ lásìkò tí wọ́n ṣe ìwọ́de wá sí olú olú iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ náà tó wà ní ìlú Port Harcourt Fubara sọ di mímọ̀ pé àwọn ènìyàn tí wọ́n rí èyí tí gómìnà àná Nyesom Wike kó jọ láti máa sọ ọ̀rọ̀ fún wọn òun ni wọ́n jẹ́ àwọn ènìyàn tí wọ́n sanwó fún láti wá síbi ìpàdé náà ó sọ di mímọ̀ sí iwájú wípé ẹni yìí ló ti ń ṣiṣẹ́ takuntakun láti kó àwọn ènìyàn yìí jọ fún ìpàdé ìdúpẹ́ náà ìjọba ìpínlẹ̀ Ondo ni wọ́n ti pagi ìkìlọ̀ fún gbogbo àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ náà láti jìnnà rere sí ọ̀rọ̀ ètò òṣèlú ṣáájú ètò ìdìbò sípò gómìnà tí ó fẹ́ wáyé ní ìpínlẹ̀ náà lọ́jọ́ kẹrìndínlógún oṣù kọkànlá ọdún tí a wà yìí ẹni tí ó jẹ́ olórí fún àwọn òṣìṣẹ́ Báyọ̀ Philip ló pagi ìkìlọ̀ yìí lọ́jọ́rú àná lásìkò tó ń ṣe ìkéde ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ sọ̀rọ̀ ìdàgbàsókè ìgbéga lẹ́nu iṣẹ́ ti ọdún 2024 fún àwọn òṣìṣẹ́ tí ọ̀rọ̀ náà kàn ní ìpínlẹ̀ náà níbẹ̀ ni Philip ti rọ àwọn òṣìṣẹ́ yìí láti fi ohun ètò sí gbogbo ohun tí wọ́n bá ń ṣe ní ìpalẹ̀mọ́ ètò ìdìbò tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ náà bákan náà ló rọ̀ wọ́n wípé wọ́n mọ̀ wípé ọdún ètò ìdìbò ni wọ́n wà yìí kí wọ́n ṣe ojúṣe wọn kí wọ́n sì gbójú kúrò nípa ti ọ̀rọ̀ ètò òṣèlú ní ìpínlẹ̀ náà ó wàá sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà òun rọ̀ wọ́n lẹ́ẹ̀kan sí láti ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ lákòótán ó dúpẹ́ lọ́wọ́ gómìnà Lucky Ayédàtiwa látàrí bó ṣe bu ọwọ́ lù òṣìṣẹ́ tí iye wọn tó ẹgbẹ̀rún mẹ́rin ó lé igba láti rí ìrànlọ́wọ́ gbà nípa ti ìgbéga lẹ́nu iṣẹ́ pẹ̀lú owó èyí tí ó tọ́ sí wọn Philip dúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ náà tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ náà ó wá rọ àwọn òṣìṣẹ́ yìí ní pé kí wọ́n ṣe ju bí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ lọ ní báyìí tí gómìnà ìpínlẹ̀ ìpínlẹ̀ Ondo ìyẹn Lucky Ayédàtiwa ti ṣe ohun tí wọ́n fẹ́ níbàámu láti yan olùbàdàn tuntun ní ìlú Ìbàdàn àwọn àgbààgbà alẹ́nulọ́rọ̀ ní ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ẹni tí ń ṣe gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ aṣòfin Rasheed Adéwọ̀lú Ládọjà lórí ọ̀rọ̀ làásìgbò tó wà láàrin rẹ̀ àti àwọn olóyè àgbààgbà kan lórí ọ̀rọ̀ ẹni tí yóò dé orí àléfà ti Olúbàdàn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé Ládọjà ẹni tí ó jẹ́ ọ̀tún Olúbàdàn ti ìlú Ìbàdàn àti àwọn olóyè kankan ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ figagbága lórí ipò Olúbàdàn bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé ipò Olúbàdàn yìí ló jẹ́ ipò tí ó ti di àlàfo tí ó ti ṣòfò látìgbà tí ẹni tí ń ṣe Olúbàdàn ẹni tí ó jẹ́ ìlú rẹ̀ ẹlẹ́kejìlélógún ẹni tí orúkọ rẹ̀ jẹ́ ọba moshood ọlálékan balógun jáde láyé lẹ́ni ọdún mọ́kànlélọ́gọ́rin ìròyìn sọ di mímọ̀ pé gẹ́gẹ́ bí ìlànà àti ìgbà ìwáṣẹ̀ ẹni tí ipò náà kàn náà ni ẹni tí í ṣe balógun ti ìlú ìbàdàn owólabí akínlóye ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí àwọn ọba ọlọ́ba tí wọ́n wà nídìí ìlànà àti jẹ olùbàdàn tuntun olùkùlẹ́yìn lẹ́yìn ni wọ́n ní yóò máa bẹ̀rẹ̀ ètò àti dé ipò olùbàdàn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ ládọjà ni ó ti ń gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ jẹ́ kí ìlànà yìí kó bẹ̀rẹ̀ níbàámu ṣáájú ló ti pè fún ìpàdé kí ìlànà náà lè gbìyànjú ṣùgbọ́n àwọn gómìnà àwọn olóyè kan tí wọ́n ṣe gbòógì ní ìpínlẹ̀ náà ni wọ́n kọ̀ láti yọjú síbi ìpàdé láti gbìyànjú yíyàn sípò olùbàdàn tuntun akẹ́kọ̀ọ́ ẹni tí í ṣe akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ìjọba àpapọ̀ tí wọ́n pè ní Alex Ikweme Federal University tí ó wà ní Ndúfú Aliko Ikwe ní ìpínlẹ̀ Ebonyi ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Ògbójì David Chukwuebuka ẹni ọdún mẹ́rìndínlógún tí ó wà ní ìpele kejì ní ilé ẹ̀kọ́ gíga náà ni wọ́n ti sọ di mímọ̀ wípé ó ti ṣubú lulẹ̀ lórí pápá ìṣeré ibi tí wọ́n ti ń gbá eh, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá níbi ìdíje kan tí àgbáríjọ àwọn akẹ́kọ̀ọ́ gbé kalẹ̀ ní ìpínlẹ̀ náà ní ilé ẹ̀kọ́ gíga náà bákan náà ni wọ́n sọ di mímọ̀ gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé akẹ́kọ̀ọ́ yìí ló wà ní ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ní iléèwé gíga náà bákan náà ni wọ́n sọ di mímọ̀ wípé òun ni wọ́n ti yàn pẹ̀lú àwọn ẹlòmíì láti jẹ́ agbábọ́ọ̀lù tí yóò máa ṣojú fún ẹ̀ka èyí tó ti ṣẹ̀ wá ògbójì ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Bernardo ni wọ́n rí pé ó ṣubú lulẹ̀ lásìkò tí ìfẹsẹ̀wọnsẹ̀ ń lọ kí wọ́n tó gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn tó súnmọ́ ilé ẹ̀kọ́ gíga náà kí wọ́n tó gbé lọ sí ilé ìwòsàn ìjọba níbẹ̀ ni wọ́n ti kéde rẹ̀ pé ó ti jáde kúrò láyé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá fi léde láti ọwọ́ ẹni tí ń ṣe alukoro fún ìṣèjọba àwọn akẹ́kọ̀ọ́ SUG ní àná òde yìí ibẹ̀ ló ti kéde wípé arákùnrin ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Ògbójì David Chukwu Ebuka ni ó ti jáde kúrò láyé nígbà tó ṣubú lẹ̀ lórí pápá níbi ìfẹsẹ̀wọnsẹ̀ bákan náà ló sọ di mímọ̀ pé àwọn bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó fi mọ́ àgbáríjọ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga náà kẹ́dùn ẹni rẹ̀ lọ lákòótán ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà super eagles ló ti jáwálẹ̀ lórí tábìlì ìgbéléwọ̀n èyí tí àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè àgbáyé fífà ṣẹ̀gbéjáde fún àwọn agbábọ́ọ̀lù ọkùnrin èyí tí ó jáde lówùúrọ̀ yìí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ti fi ìgbà mẹ́ta gba ìdíje afcon ní ilẹ̀ adúláwọ̀ super eagles ni wọ́n jáwálẹ̀ láti ipò kejì ipò kejìdínlọ́gbọ̀n sí ipò ọgbọ̀n gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìgbéléwọ̀n náà jáde bí ẹ kò bá gbàgbé pé ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ méjì ni ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà gbá lóṣù tí ó kọjá níbi tí wọ́n ti jáwé olúborí nígbà tí wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ghana pẹ̀lú àmì ayò méjì sí ẹyọ kan bẹ́ẹ̀ ni wọ́n jẹgbà lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè mali pẹ̀lú àmì ayò méjì sí òdo báyìí ní ti ìgbéléwọ̀n tí àjọ FIFA ṣe ìgbéjáde ipò kẹta ni ikọ̀ Super Eagles sì wà ní ilẹ̀ adúláwọ̀ lẹ́yìn orílẹ̀-èdè Morocco àti orílẹ̀-èdè Senegal ìbákan náà ni ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Egypt àti Cote d'Ivoire ni wọ́n parí sí ipò kẹrin àti ipò karùn-ún bí wọ́n ti ṣe fi ìgbéléwọ̀n náà jáde lágbo ti àwọn ilẹ̀ adúláwọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Argentina ni wọ́n sì wà lókè téńté lágbàáyé nípa ti ìgbéléwọ̀n tí àjọ FIFA ṣẹ̀ gbé jáde bí ó ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti kọ́ni amóhùnmáwòrán BGI TV ká tó kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i àgbáríjọ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti gbéná wojú ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà látàrí bí wọ́n ṣe ṣe àfikún owó iná mọ̀nàmọ́ná iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ló ti sọ di mímọ̀ wípé àwọn kò ní fi ìyà jẹ àwọn afurasí mọ́ láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò làásìgbò ní ìpínlẹ̀ Rivers lẹ́ka ti ètò òṣèlú ló sì ń tẹ̀síwájú nígbà tí Fubara bínú wojú Nyesom Wike wípé ó lọ ṣe àkójọpọ̀ àwọn èèyàn kan ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ Ondo ni wọ́n ti pagi ìkìlọ̀ fún àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ náà láti jìnnà rere sí ọ̀rọ̀ ètò òṣèlú ní ìpalẹ̀mọ́ ètò ìdìbò tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ náà ní ìlànà láti yan olùbàdàn tuntun ti ìlú ìbàdàn àwọn àgbààgbà ni wọ́n ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú gómìnà àná ládọjà láti dẹ́kun làásìgbò ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ní ilé ẹ̀kọ́ gíga tó wà ní ìpínlẹ̀ Ebonyi látàrí bí arákùnrin kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ nípele kejì ṣe wó lulẹ̀ lórí pápá tó sì bá ibẹ̀ lọ lẹ́ka ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà super eagles ló ti já wálẹ̀ lórí tábìlì tí àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá fifa tí wọ́n gbé jáde láìpẹ́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 ìròyìn àpapọ̀ kò ní jù báyìí lọ Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ̀nyín ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa ẹ ṣé bí ẹ ti ń wò wá àwa la máa ṣe nǹkan nǹkan ní í ṣe wá o ire o ilé kàbìtì. Audio Jungle.